Praise the living Jesus. I, I am Dr. Olaogun Uluwole Dominic, a consultant of obstetrics and gynecology. I'm here this evening to introduce our testifiers to you. I assure you, if only you can just believe that Lord has done great things in their lives, will do greater things in your life in Jesus' name. Your challenges will not outlive this crusade in Jesus' name. The first testifier is Brother, Fáṣemọ̀ Emmanuel. bàbá mi yin olúwa bàbá mi yin olúwa lógo mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún nǹkan tó ṣe nínú ayé mi láti ọdún 2020 ni mo ti ń bá ìṣòro tó le pọ́nrán ni mo ti ń bá pàdé nínú ayé mi àyà mi ga tó jẹ́ pé wọ́n ní ẹ̀jẹ̀ ríru ni wọ́n ti gbé mi káàkiri oríṣiríṣi hospital tó yẹ pé kò sí ìyípadà kankan láti gbà yẹn ṣùgbọ́n nígbà tí mo wá gbọ́ nípa global crusade táwọn ẹjọ́ ọlọ́run láti ìlú èmùrè àwọn ni wọ́n gbé mi wá síbí yìí so bí mo dẹ̀ ṣe débí lọ́jọ́ thursday yẹn wọ́n lẹ́ni tó bá fẹ́ fa yẹ́ fún jésù kó gbọ́wọ́ sókè mo ṣe gbọ́wọ́ mi sókè nìyẹn mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé wọ́n gbàdúrà fún mi wọ́n ṣe gbàdúrà fún mi ọkàn mi balẹ̀ láti wà sùn dáadáa ọlọ́run fún mi ní ìgbàlà rẹ̀ ìgbàlà ọlọ́run ó dẹ̀ wọnú ayé mi praise the Lord. praise the Lord. double portion somebody shout double portion salvation and healing of palpating uh, eh, heart The Lord did it for him. He will do it for you in Jesus' name. Next testifier. The next testifier is Kayode Akiyemi. Praise our Lord. Mo dúpẹ́ lọ́wọ́ Praise our Lord. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Òkè ni nínú mẹ́ra alẹ́ alẹ́ alẹ́ ẹjọ́ ọ̀hún mẹ́lẹ́ òkè mo sá wá sí ìsàlẹ̀ èmi àti bọ́dà mi bí mo ṣe dé ìsàlẹ̀ líbé bí mo ṣe dé ìsàlẹ̀ líbé bàbá ó sọ pé ká gbọ́wọ́ lébi tó ń dùn mo gbọ́wọ́ lé etí mi gbé lé mo gbàdúrà mo ní kọ́ ọlọ́run ibi tó dùn mí mo ní kọ́ ọlọ́run bá mi kó yọ mo ní kọ́ ọlọ́run bá mi mú kúrò lé mẹ́ẹ̀ mo ní kó bá mu kúrò bẹ́ẹ̀ bí mo ṣe gbọ́wọ́ kúrò ń bàbá ẹ lọ́lọ́run kó mi yọ níbẹ̀ mẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ́rún rẹ̀ láti jẹ́. Praise the Lord. Four year hearing defect was taken away after the prayer of the man of God the very day the GCK started on Thursday. We confirmed from the relative that brought him. Praise the Lord. Put your hands together for Jesus. Impairment of air, perfectly healed. Is that the little you can do? I want to hear your clapping to the glory of God. The next testifier is Mrs. Adebayo Jumoke. Praise the Lord. Mo dúpẹ́ fún ìgbàlá ọkàn mi lákọ̀ọ́kọ́. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore tọ́lọ́run ṣe nínú ayé mi. mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run nítorí pé ọjọ́ thursday ta kọ́kọ́ débì ni mo gba iṣẹ́ ìyanu mo ti ń jìyà fún ọgbẹ́ ẹnu fún bíi ọdún márùn-ún tí mo dẹ̀ ti lọ káàkiri àwọn hospital wọ́n fún mi lóògùn gbà tó ti ẹ̀yá mi ò lọ mọ́ torí tí mo bá ti lo oògùn yẹn ó tún máa padà wá mo wá filẹ̀ mi ò lọ ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí pé ńgbà tí bàbá wa ní olúwa ń gbàdúrà lọ́jọ́ thursday yẹn tán ní ká gbé ọwọ́ lé ibi tó ń dùn wá mo gbé ọwọ́ lé ibi tí kinní yẹn ti máa ń ta mí mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé immediately yẹn ni mo gba ìwòsàn. Five I,